bẹ mú ẹ fún hàn yín ọlọ́dẹ mẹ́ẹ̀ lọ pẹ̀lú ìyọ́lẹ̀ pẹ̀lú ìmọ̀ ibi ọgbà kọ́ra kò ibi ọgbà kó rìn nínú ẹ̀ ìyẹn bá fún ìwé gbogbo ẹ̀ e ibi ẹ̀nàwọ́ fún ẹ̀ràn báyìí gbogbo ẹ̀ e ẹ lónìí agbọ́dí kò sí gbogbo ipa ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ̀bẹ́ ìrànwọ́ lónìí ẹ gbogbo ọ̀nà mẹ́kìtà ni wọ́n di ìlà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n di ẹ̀yà rí ogún la ṣẹlẹ̀ ló yà ogún làwọn agbóyúndé nínú ẹ̀kọ́ wò ká tó ṣòwò kó wọn. salamu. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. dadi. ẹ sà ọ náà ṣe gbọ́n. mo ti rí yín lẹ́ẹ̀kan rí sà ẹ ra sà ẹ káwọ sà ẹ jókòó báyìí ẹ jókòó tí ẹ jókòó tí ẹ jókòó báyìí ẹ jókòó tí ẹ jókòó tí. ọ̀rọ̀ yẹn ká tó dé lọ́wọ́ nítorí ẹni tó ṣáájú fún mi là ń sọ gbogbo nǹkan tá a fẹ́ ṣe èyí tẹ́ ẹ fẹ́ sọ ibi ni ká ti sọ ètò ìrí pé kẹ́ ẹ dé wọ́n pé so ọmọ ọdẹ làwọn nídìí o. bẹ́ẹ̀ ni àwọn ọmọdé. nítorí ojú òun lábẹ́kúta nísìnyí onílé rárẹ̀ abẹ́kúta òun ti ń pè òun nísìnyí òun ti ẹ̀ láàbò mi ló mo ní ẹ kò mọ̀ pé mm, ẹ̀sán lójú bàbá lálẹ́ ọ̀nà ibi ni wà pẹ̀fú dé ngbà yẹ bá lọ nísìnyí ngbà yẹ sọ pé rálì ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n wà bí tó rẹ̀ bàbá bàbá tẹ̀jí bàbá ni wọ́n bá sọ àkùdé èdè gbangba lónìí àfu ẹgbẹ́ mo lè jẹ́ olódodo lájú bàbá ìdí yìí àfùdébí náà wọ́n tún ti ń pè lábọ́kìtà nítorí òní ni Ìgbòho ń wọ Èkó so òun dẹ̀ fẹ́ ṣe pápápá bọ̀sẹ̀ ilé wọn kọ́ dẹ́ ilé ògùn ọ̀ nítorí ìwọ̀n yìí ń bá wà nù kíní òun ṣe hàn ni wọn fún pé lódodo ẹ wọlé ọdẹ ìmọ̀ ẹ̀kọ́ ìdíyẹ pápápá nítorí. arákùnrin. yes sir. lọ́ọ̀gbìn lẹ́nu. àmín ṣe. ọlọ́run ẹ dúró léyìn. àmín àṣẹ Èdùmàrè. ẹ ṣe é ṣe fún bí olúwa ṣe sọ pé òun wo odi Jẹ́ríkò kẹ́ ènìyàn wá sì tó lè gbé ìnàdúró ègbé ní olùwẹ̀. àṣẹ ìdùnnú rẹ. ẹ̀yin wà fún kí nàìjíríà kó di fẹlẹ́rù. kílẹ̀ yorùbá ilẹ̀ yorùbá in particular àbá nàìjíríà já o ṣùgbọ́n ṣá ilẹ̀ yorùbá àsìkò ti tó pé kí àwọn ọmọ yorùbá náà kó di òmìnira ètò ń dùn wájú òun ni wípé wọ́n ní wípé wọ́n ní wípé àwọn ajínigbé wọ́n ti pọ̀ jù tó bá dẹ̀ jíyàn gbé tó bá ṣe léṣe tó bá dé police station wọ́n á tún fi wọ́n lẹ̀ wọ́n dẹ̀ kì í ṣe ara wa àwọn òde kórìíra èèyàn ló jẹ́ ká gboríṣiríṣi mọ́ra but a ò lè gba wèrè mọ́ra so àwọn òde ṣetán àti borúkọ àwọn bàbá wa jẹ́ àwọn kan dẹ̀ wà wọ́n ṣetán àti ta bàbá wọn gan tó bá rí láti ba gbogbo nǹkan jẹ́ torí òṣèlú àti torí tó fẹ́ jẹ. so àwa làwa máa ń lọ láti ibìkan sí ibìkan bí táwọn àgbààgbà ọlọ́dẹ àbí àwọn àgbààgbà àgbẹ̀ tí wọ́n ti tí wọ́n ti jìyà fúnlẹ̀ Yorùbá ibi tó bá ti wà a máa ń lọ sọ́dọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù a lọ máa fún wọn ní nǹkan torí pé iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ òun làwọn ọlọ́pàá ń jẹ lénìí iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ òun làwọn sójà ń jẹ lónìí iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ òun làwọn ọ̀pọ̀lọpọ̀ tó pera wọn ní aṣọ́bodè àbí ajagun fúlù lédè ètò òyìnbó àwọn ọlọ́pàá ọba òun ló ń jẹ iṣẹ́ àwọn àgbẹ̀ yẹn bọ̀tí wọ́n ti gbàgbé àwọn àgbààgbà yẹn àwa káàkiri wọn ni pé ká má kàn máa fẹ̀mí àwọn ọ̀dọ́ wéwu ká má kàn máa dara wa láàmú kiri láì pé bóyá nǹkan tá à ń ṣe pé bóyá ó nítumọ̀ wípé a gbúdọ̀ lọ sí orórì àwọn baba ńlá wa tó ti fi dà lélẹ̀ ká lọ ṣàdúrà ń bẹ̀ àwọn tó jòbójú ọdẹ tí wọ́n jagun òlu ká sọ pé kọ́ dìde ọ̀nà tí ọlọ́run gbà lò wọ́n tó fi ṣẹ́gun tó fi jagun nígbà yẹn tógun fúlàní ò fi kó wa lẹ́rú nígbà táwọn òyìnbó dé tó ń fi bíbélì àti kùránì tó fi ń kó àwọn èèyàn lẹ́rú lọ lóyìnbó tó ń ti garagara bọ̀ wọ́n lẹ́nu tó ń kó wọn sórí omi lọ ọ̀nà táwọn babaláwa padà gbà tí wọ́n fi ṣẹ́gun a fẹ́ a fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ṣùgbọ́n níwọ̀nba ọgbọ́n tọ́lọ́ ń fáwọn ọ̀dọ́ táwa bá bẹ̀rẹ̀ sí ní lò lọ́wọ́ ara wa kò dáa tó láì rí àwọn bàbá torí ọ̀dọ́ mi anú jagunjagun lòun òun ti dọkùnrin mẹ́ta òun ṣe kinní kan tó bá débi tó yẹ kó ti bu ọtí sórí òòṣà á lọ bu epo síbẹ̀ ìtò yẹ kó bu omi fún tí ò tiẹ̀ kí ń gbọ́ ọtí tí ò kí ń gbépo tí ò kí ń gbòòṣà tí ò kí ń gba nǹkan kan ó lè lọ dẹ̀ jẹ́ sí èmi ti rí ibi tí wọ́n ti ń ṣe èṣù rí tó yẹ pé èṣù ìlú ni tó yẹ pé kò kí ń gbà nǹkan kan ẹ ṣáà bomi síwájú ẹ ó mí ni kò fẹ́ àdí kò fẹ́ kó gbà nǹkan kan á dẹ̀ ìjà débi pé nígbà táwọn ilé máa débẹ̀ òbúkọ lọ́lọ́pàá fún hmm. ó tún wáá jẹ́ ẹran tó yẹ pé àwọn ayé ló fi ẹran yẹn ló rán ẹran yẹn sínú ìlú lẹ́yìn wá lọ sọ pé irú ẹran wo lélẹ̀ kíníkan kíníkan ta ló ní àti wò bóyá ọ̀sẹ̀ kan àwọn ibi tó ti wá lẹ bá mú ẹran lẹ bá lọ pa síwájú èṣù bọ́n ṣe ìgbóná bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kú wàhálà wọnú ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ so àwa ò lè tẹ̀ láwọn ọ̀dọ́ tí ò mọ nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí but àwọn ọ̀dọ́ tó súnmọ́ gbà àtàwọn àgbà tó mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ ṣetán àti ràn ọ̀dọ́ lọ́wọ́ tí ò ṣe tẹ́ wọ́n ti jẹ nǹkan tí kò yẹ kó jẹ àwa ṣetán láti dúró tì wọ́n káwọn náà dúró tì wá kájọ rìnrìn àwọn èèyàn wa tó wà lókè òkun ẹ̀rù ń bà wọn wọn lè wálé mọ́ wọn lè wá sí wọn lè wọn èyí bá délé pẹ́rẹ́ tí ò bá ṣọ́ra àwọn tó yíká náà ló máa lọ gbé lọ́ máa lọ gbé fáwọn fúlàní tó máa wá pa tọ́dẹ̀ máa gbówó ẹ̀ lọ so gbogbo nǹkan táwọn bàbá wa tẹ̀yìn bàbá tẹ fi ṣe tí ó jẹ́ pé ìlú gúnrégé la fi wà ní ọ̀nà láti wà níta láti bí ìjẹta báyìí so ọ̀gá wa tọ́dẹ̀ jókòó yìí àwọn ni aṣojú àgbẹ̀kọ̀yà nílẹ̀ yorùbá nílẹ̀ àti lókè òkun báyìí bẹ́ẹ̀ ni so làwọn náà wá ní pé lóòótọ́ àwọn bísí wòlíì ni wọ́n wọ́n nájọ̀dún lè ní wọ́n ní ẹ̀rí tó fẹ́ ṣe nǹkan kan lé ní pé ah òfin àpótí òrí kò jẹ́ bẹ́ẹ̀ o tàgbẹ̀tọ́ lọ́dẹ parapọ̀ ah pé àwọn á dìde tẹ̀lé wa káwọn tiẹ̀ ráwọn àgbààgbà yẹn náà torí àìpẹ́ ìlà gbọ́ nípa àwọn àgbààgbà kan tó pé ní ọlọ́fin jagunà bí nǹkan kan ọlọ́fin àtẹ̀wọ̀rọ̀ pé irú àwọn bàbá yẹn pé ibi tó wọlé sí ká lọ ṣàdúrà ń bẹ̀ kọ́lọ́run kó dìde ìlànà tó gbà tó ọ̀kọ́sẹ̀ kọ́lọ́hún kó lò ní sáà tá a wà náà kó fi dìde fún gbogbo àwa tá a wà káwa náà má kọsẹ̀ kọ́ má padà róòpù wa ní nǹkan tí a ṣe kọ́ má sọ pé a so àwọn ọmọ Yorùbá tó dẹ̀ ẹ̀ ti ṣe dáadáa tó ti dúró tán wọ́n wà láti support ìrìn ṣùgbọ́n ṣé àwọn tí wọ́n ń kówó fún wọ́n ń jẹ́ kó yé wa yí pé wọn ò fowó jíṣẹ́ fáwọn tí wọ́n rán níṣẹ́ owó sí kò jẹ́ kí inú wọn dùn láti fẹ́ ṣe nǹkan kan mọ́ ṣùgbọ́n tá a bá ní kákan jókòó kákan máa wò kákan jókòó kákan máa wò nǹkan á bàjẹ́ làwọn níbi káwa kúkú dìde ìwọ̀nba tá a bá lè ṣe ìwọ̀nba àwọn àgbààgbà tó bá kù lórílẹ̀ tó ṣe tán àti ṣèrànlọ́wọ́ fún ilẹ̀ Yorùbá ìran bàbá ńlá wa pé káfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn àwa kì í ṣe jàgídíjàgan àwa kì í ṣe hmm. ṣùgbọ́n bí èèyàn kan bá lóun máa wọlé máa gbé wa àbóun máa wọlé máa pààyàn wa àbí máa lórí pé a ò fẹ́ kí wọ́n máa pààyàn lè bàbá wa irú ẹni bẹ́ẹ̀ kò ní lè kò ní lè find it easy kó tó wá fẹ́ ṣe ilé aṣòpò ṣẹlẹ̀ ni <laughs> so la fi wá lè ní ọ wá ní pé ogun kan wà níbi tó yẹ pé tá a bá bọ̀ nílùú yìí pé òun náà tún máa ràn wá lọ́wọ́ ní orí ètò báwọn ọmọ jagunjagun wa bí wọ́n ṣe ń gbìyànjú láti àwọn ọmọ ilẹ̀ Yorùbá bó ṣe ń gbìyànjú láti gba ilẹ̀ bàbá wa pé kíní yẹn náà tún ràn wá lọ́wọ́ díẹ̀ láti jẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ òun la fi wá síbí lè ní sà ẹ ṣé àwọn níbi ká tó lọ síbẹ̀ pa gbọ́dọ̀ kọ́kọ́ délé gbogbo àwọn ọmọ Yorùbá náà dẹ̀ ń wo yìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan adúpẹ́ o. yẹ sà. àmì àṣẹ Èdùmàrè. ọlọ́run á sì dà yín lágbà. àmì àṣẹ Èdùmàrè. ọmọ mi tẹ́ ẹ dé sọ́dọ̀ ẹ̀. yẹ sà. ààrẹ gbogbo ìlú Yewa ni. ààrẹ gbogbo ìlú Yewa. bẹ́ẹ̀ni o sì ní ojú kọ ọ̀nàwó hmm. hmm. eh, lọ́wọ́ ni àmọ́ ọ̀nà àsìkò ibi gangan tí fún fún mọ̀yẹ́ lọ́nà èmi lè bàbá ẹ̀ èèyàn dá pé à ń ṣe yìn à ń ṣe ń pa kò sí òfurufú lójú. ẹ ṣe arákùnrin nǹkan tó ṣẹlẹ̀ ní pé èyí mo sọ pé kẹ́ ẹ wá lónìí kẹ́ ẹ wá lọ sọ̀rọ̀ lójú òkìtì yẹn. yes sir. òkìtì yẹn bàbá tó jókòó yìí bàbá mi ni hmm. àwọn tó jẹ́ bàbá mi láyé àtijọ́ tí wọ́n kọ́ wa bá a ṣe ń yìnbọn hmm. bá a ṣe ń pa hmm. bá a ṣe ń dẹ àwọn ni kó fi ṣẹlẹ̀ ní pé èyí wá fún dáyé lójú pé gbogbo ohun tẹ́ bá sọ lókìtì yẹn a sì lọ sínú ìmúṣẹ. àṣẹ Èdùmàrè. ó ṣe sọ pé kẹ́ ẹ wá lónìí. yes sir àṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ ṣe rí mi mo ti e, ìdájí ààrẹ mo ti pe àwọn olóyè òun mo ti ṣèpàdé lérí ẹ̀.